رضي الله تعالى عن السادات التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أعاذنا الله وأجارنا من النار والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله لا إلا ìdí yàáze ipò gbúgbàjẹ́ pàání yàá sábàdàn ipò yán ìtàjú náà albarka ya soko rama ya soko zafara ya soci kawai tabbatar ji bukata ina na yi lulu arzikin fata ni na alawalawo to ko shi ni ne yo sa ce ne da duka na so ko ga ida wani nai bakke da kuma na so kai da ta da mare ya ji ko bilati pamasiwan ga di aminci na iga to ke ma alawalawo to ko shi ma bayinan na ya dake ba ne lakabi ta yi ni ya suratu shura na kafi iba karatu cinan kusa sunni sai da iga so don gure ne zuban na mutum gure na ya zuba zana kokar na ige jide na igi don gabayi a tsoro galuwa wata yi masa kwace da kudu ma so ki mo ya yi lafiya musai na kan so ki mo lugwa ndoro iga adibata na igo sokobo ya ji wọn

wani farilla so ga tobo yanayin mustahabi wa farilla wujuki kuma ila farilla kan bero la shirya mustahabi yanayin guwa jina kan bero la jina waga yin gidi jiwa lewa yin kuku ne ba da lokaci a yi kere kalle shi ma to da lokaci wuce ne ke da ana lokaci yana allah subhanahu wa ta'ala da wani ajin da yi وقد زمن دي يوان سيرك الله أين من يستغفر لي فأغفر الله babu da ni ga ba mi gafara nan don ni ga ban ja gafara so lokacin istighfaru lokacin kafa lokacin istighfaru aina man yad'uni fa astajibu la babu mai addu'a ni ga ba mi ina ga wani mi ran la ya na don babu da ni yi wa ma na don a ba lafiya tani iti bàtẹ́ ọ̀nà abàbàwò tani iti wàhálà ọ̀nà abẹ́ẹ̀mọ́ tani iti bàtẹ́ ọ̀nà abàlábíà tani iti fìtínà ọ̀nà abàánìjì aláwọ̀ fọlẹ́tà láti tó gẹ̀gẹ̀ àníga tó òkú jì gáyé mọ́ tí o ti kọ̀kọ́rọ̀ gáyé tààjù di ọ̀tà náà ọ̀tà ọ̀tà fọ́dé ìjọ ọ̀tà ìjọ gáyé ìsìkì òye pé ìpárẹ́ ọmọ ẹ̀dẹ̀ fìtìrì ṣe é ìsìkì ebo da zandore di istisbaru ko ya fafe na ma ji pade ga da ku fai soci ko bai fare ko bai istisbaru gure ko bai da duwa na annabi Muhammad lana na Aisha na ko bai tire Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ẹnu kún ìdíkàkà rẹ̀ ilé ìpín òwe ìfọ́nà yìí láwọn iṣẹ́ pínpín bí ìṣẹ̀gára rẹ̀ àjí etí ìbára tó tẹ̀lé fọ́kúbà wá ní an gani nan kwalba goyi guda ta kawai yi biya bigi da tuba mu da tuwai baka sun bana Allah subhanahu wataala zai ga wajen zawo sai yi addin sai yi addun wajen zawo sai yi addin sai yi addun nisfuha aya ba wajen guba ko kai shi ba duk ba yau aya shibadiguba ake aya shiba aya 40 wadda za a sayyatin igagbayen jade sayyatun nisra e da da iridoyu imana ya e zaga jiwayen ina e wanga jiwanen doyu ojiyon gawo e ẹ̀dàgá jọ ẹran ìṣètò ńgáṣí wọn náà kò sí ọ̀gá o bẹ́ẹ̀ ti kó tó ti tú o ìdá àjọ tó bá ń dọ́ ọmọ àwọn ẹ̀mọ wájú ọmọ náà tó bá ń dọ́ ọ tú àwọn dálájú mọ́ ẹ̀yìn tètè nígbà káṣí fọwọ́ ní díẹ̀ kí ńgáṣí wọn náà sọ̀kọ́ ìyàwó dá ọmọ náà kò sí ọ̀gá. àmà kálátó ti gà áyà rẹ̀ ìnà nàfà yóò fi dí ọ bí nàfì wọ̀là àyìnà bí lórí ayé mo ti lọ́wọ́ ìnà nọ́fà bí nọ́fì ẹ́n wọ̀lá àìnà bìlà àìnì wọ̀lá àǹfà bìlà àǹfì wọ̀lá òfìnà bìlà òfìnì wọ̀sínà bìsìnì wọ́n ti rú ha ìfà la ẹ̀ẹ́dọ́rẹ̀ láàájú ọ̀nà tí ọ̀nà gáyà ó ti dé ìgbẹ̀dọ́ tí ó máa ń tọ́sọ̀ dákàtì yìí dana ji ina e ji wani ogun wa a ti mo kpanyin bi mo ti kwa nkpanyin wo bɛn dɔn ye o wa kan fara o a ti da a to ti ga àmọ́ wọ́n ìké ìsábà láwùí ìdáná tó ń ké gánà wọ́n ka ti ga mọ́ láì mọ́ wọn fa déédéé tó yìí ti sura ti za o

Iga baya ti gaga nga ta wuje na da baya Allah subhanahu wa ta'ala. Inna la yuhibbu al-zalimin. Eh Allah wa yi ba zalimi ya. Kwaji kwaji ya zalimi. To, illa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الظالمين حقيقة الله سبحانه وتعالى وين وين الظالمية yìí àzálẹ̀ ní àpò làmẹ́ná dúnà ọ̀fẹ́fà àtúndáná wájú gúdọ̀nà àzálẹ̀ ní. Lálàmà àti sọ́lọ̀lá òṣèrànà sọ́lọ̀lá àlèmúsọ̀tà bá lè máa pààlà. Ẹ́ yàgùbà méjì bí jòkó náà tukunci na kinan zai ya tukunci alal baji ne wuma mutake zai kata kwa gina a kuma haji a jiki da koko laifin ya tukunci bu ba ba hausa mutake zai ga kayan gina a da ya ta gina a da lokacin da wani daga wani jiga na ọga goyi a kaga na o kawo goyi a kaga ila jiwe wacce o ga laifin ba ba a gula ta gina zai gina da kayan gina sai fahimta ko? Rufar daga zan wannan ma ni tattara dan ko ga jinu da ba ta sirri su mana tudi na kuna umar biya ka ku dan ba kai ji ku kwana wa ulaika zakari ma alaihim sabili da kun zo ka ta gona awon ajan azabana ìdájọ́ ẹ òsì ní ọ̀gá sọ̀kọ́ àtúkò ti dínà òsì ìlànà òfò jù àgbà àbà tẹ́ńdé àkùnà ọ̀gá yìí ní àgbà ikó ti tú èsì ẹ̀kún òkúnà rànà ó lára dán ìnámọ̀ sàbílì àkíta punishment ní wọn náà àwọn ìdáná wọ́n ṣe alàlẹ́sì rẹ̀ sàkíyèsí yìí yẹ́wùlì mú na náà Mùsàkíyèsí yẹ́wùlì mú na náà الناس يستدعي بنقنا ويبغون في الحق حتى وايتيك بغير حق بعض يدرس كيانا دعوت في جاي لأنه وقع مغلقا بيجيك فينا كان يجي أقوى أما أفضل أتبقى أتبقى أتبقى دعوت في جاي لأنه وقع مغلقا بيجيك فينا ويتكبرون في الحق التجبرة وقصادة إيه لبسا داي yi da wangi yo da ki dukiya da wangi yo da ki dukiya da wangi ya ga dukiya kuma a mai jira yi da wangi yi ya ga sai na to jira ya sai ana wannan yayi da su kwa mun ba ni jonga da sai na ile ke ile ko ko aramu da be ke ile ne ga da kai na ka ku ba ba ko ko ya tun da ile yayi to ya imar amsula yanda akula ta da fata ko ko ba tira ula'ika da ga wuce ya ji ba ne cikin wanda dana na hum azabun ali azaba na sassaraina wani da fasa ya ji abu wannan masu tie zai ci ubi na kuna kwado da wajen ilahi tara ifa su kona kan ke da ajin gida ya wajen gidawa kan da ke da ajin gida ya wajen a ga aji fa inna zalika jidana wata jawazu don akwai lamarin na yi ne wuce yayo allazi amara Allah biya na ji jama Allah subhanahu wa ta'ala ki ore ti ji dubona ngara to ga inna zalika dana kuri jin ta fanga da na tunde kina gidiya dirada la min azmi al-umuri kun don akwai da cikin da lamarin yau sanai don akwai ne to kowa da zai haƙi jina ila jiwa yau da kafa jiwa ba ne fa ne ko soko unda ba ko da mun ko ki ne soko an ne da ngore unde buti wani ne shi nan na'am wa man yudlil Allah fama lahu min waliyyin min ba'di wa tara Allah subhanahu wa ta'ala karra sabr ko ko te jere da shi ga lamari an kuri ana ne bana tilaga jonya an kuri diga digama ko ko je da shi sura nan no aya nan yo e ko tibo ko ya ke kuba ya ko wani ila jonya de ka ko wa junga o ma junga ko ya ko da yi ya ga ga yi ta wajin kenu adama la ila an koya musu kudi wuce alkhairin don an kawo su taba zuci nan ita ne na bi faruwa ya nabi yusuf ne alayhi sala aka ke ya yi wuce ya yi ya nabi yusuf yi aka gudu ya nabi yusuf ya aka gudu nga mana ina ji ya nabi yusuf daga na ji ga baba ya ba nabi yusuf ta ji a gona a nabi yusufu wa daga ngo ga da lo yi ke ko gui aba mai ni da pro de ya nabi yusufu wo akmara ala ni yusufu ja ala da da lo ja da ala wa wu da lo diga ga wu ma amena ya jina ila wi yi go go ni sa pa da yi le bere ya ni la ni go go ga sọba gida bẹ́ẹ̀ a níbi yusufu jẹ́ wa jẹ́ àgbẹ̀kọ̀ kan lànà ìjà níbi yusufu wa jẹ́ ara níbi yusufu kún kí a fún ẹ̀kí a kú òṣì náà àníbi yusufu jẹ́ òkú wadà ńlọ sí ẹ̀kí òṣì náà àrùn àníbi yusufu gẹ́gẹ́ àmọ̀jẹ́ wọn gẹ́gẹ́ ẹ̀mí tó àrùn àgbàdà wọn gẹ́gẹ́ kí níbi jẹ́ sí àníbi yusufu làjí ńlọ sí zẹ̀lí ha àrùn àwàtà níbi jẹ́ àníbi yusufu a níbi yusufu wa jẹ́ ẹ̀mí tó alága nkada ada loko tibe ile to kokpa ebo a nabi yusuf ono abi a nabi yusuf no na ma yegi na jitai le gon wa abu nga ayi na bono to kuma re makka ji je mutuwa annabi yusuf ga ri azizu misra wani da ko da kin misra ya yi yunaji ba fi yake ji wanda ya ga ga kin misra ko a da tuza da annabi ali eh to bi ga ro ga ni je na da no je do kuno kule ko so aso de ga ro ila la do ko mo ni sari ni ba wa le ga yake ya annabi yusufu ada ga annabi yusufu dana annabi yusufu ko ma ke ga yake shiga dana aleke ti ti gán lọ bọ́dá yìí máa pẹ́ ní ìdílé ní yusufi náà ẹ̀ka fáta ẹ̀. kí aleke ti lọ sí ọlá àtọ̀tọ̀ yìí bá aleke kó nìyọ yẹ̀rọ tó o la o lọ́sì. dààmú abẹ́rù la ló yẹ sí ilé ìdíje nǹkan ní wọ́n sọ̀kọ́ àpàṣù máa tẹ sọ̀kọ́ àti ọ̀gá apá. tó o lé nínú kó wọ́n yìí kára àti àgbẹ̀ká ń gbọ́ wọn àwọn ọ̀gá àkàtúndínlẹ̀ ọ̀gá àjẹbọ̀dẹ̀ à ń ga inú ìdílé ni màá dùn í pa.

da aka zaki yi wa da yawa ma so guriya wanda ya zanu kun jiso ne yan gaji ba su ara ne ban zuwa sai ba zuwa jima wanda wanda ta fi gafara hanyar ta kini sai ne amma da zuwa na fi da fiye fiye su ku sanan wa da ja wa da mawayesuwa kuma da gara ta ga ya ji suriya kuma zami suriya ibi na su kan ìdí ayé ju rẹ̀ ẹ̀jẹ̀ sí ìgbésẹ̀ ẹ̀jẹ̀ sí kùdù ní wọn mọ̀ ṣé wọn bèṣì bẹ́ẹ̀ fọ́ àlàkà yìí wọ́n ti bá oṣù wẹ̀ ẹ̀jẹ̀ wọn máa ń fà. ìnà wọn mọ iye tẹ́sì wọ́n yẹ bẹ́ẹ̀ fẹ́ ìnà náà láàyè bẹ́ẹ̀ wọ́n àdàrà ní bọ́ọ̀sì. làǹdóró bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ àlá òkú mẹ́jà òkúrìyàn làǹdóró bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ àlá òkú mẹ́jà òkúrìyàn ẹ̀gà ma wani na da tabbata yi ibn Allah ji su ne daga kore bolo ji gunta ya ko ji banga wa ja fa wa na ya sai da ji wani wuyen ba wo su ko ko wa junga na to ga biye da nun ji wani wai wuyen ba e dai ya wala ba da wani ka zai raki wani ka zai ji ka zai tuwa ga ni daga ni ga su na ko na ga bana wani ji da ke min da ta ji wa ne bulu ga toci ni ga ko ni ji wo ga da nasara ní ìsúsọ fáànù àyè ìdíkẹ́ gbàdígbò ògbó òde pálọ́ndé ní yẹ̀yẹ láàjẹ̀ tájá ní gíga nígbẹ́ ju ojú ojú pátá ní ojú fà ẹ lọ́n fà náà wọ ìdẹ tákù aláyọ̀ ọmọ ìdẹ sọ́mùrì sọ̀kọ́dé náà yọ̀ sọ̀kọ́dé náà yà gbọ̀ fún àtàjà ní ìdẹ dàndórè sọ̀kọ́dé náà yà àkúrí bọ́kẹ́ ìdẹ bí dàndórè ti àmọ́ káwọn ìdẹ gbọ̀ sọ̀kọ́ à ọ̀gá àjọ àlàdọ̀ wà lọ́wọ́ bin malik al-ashiri ekutaga lu eju ati eju jọwọ káfí ara di lẹni mọ mo jìnnà dààmú ẹgbẹ alu dààmú ọmọ tí èlò nà égi gàndà égi dààmú ànàbí àgàgàn arúnà áwùkì bin malik nà ọdàbàyà ànàbí muhammadu èyí ló kúta ní égi nà jẹun náà ti dààmú afẹ́rẹ́ ànàbí ká ìsẹ̀fìlà rọ̀ṣẹ̀ wọ́n yẹ sọ́dọ̀ sọ́kó ọmọdé àkóyè ọmọbìnrin náà ó sì lọ́sọ̀ kó mọ̀ọ́dí àkórí. Làkúmà bẹ́ẹ̀ gẹ́jà fa àmúra kúmà ní ẹ̀dí pẹ̀lú làkúmà báyìí á ń tàbẹ́fìrà bìkan ìlà àwòlà wàlá kú wọ́dá ìlà ìlà. Tòótọ́ yìí làkúmà báyìí ní ẹ̀láyò mọ̀ọ́dú sí ìdáná. Yìí lẹ́mìí wá sí ìrìnà èjì kú wọ́dá ìlà ẹ̀sẹ̀ àtọ́kùn méjì jù nígbà yìí àká ẹ̀sẹ̀ àtọ́kùn méjì bẹ́ẹ̀ la àrùkọ́lẹ̀ ẹ̀sẹ̀ àti àrùkọ́lẹ̀ àtọ́kùn máa ẹ̀sẹ̀ àbúlá ọlọ́lá ó sàrí láti lá ìdókùn dàlẹ́ wa dùn sọ́kọ́ àlábẹ́ àìní ibùdó sọ́kọ́ bẹ́ẹ̀ ìnáwó mẹ́yẹ tẹ́kì ويصبر فإن الله لا يضيع على المحسنين برضه هو من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وما يتوكل على الله هو حسبه mai da ya ke so islam ya yi na to ka su la na ita da ku ku bi ce la hawla wala quwwata illa billahi e ji ga wan su ji wa ji da su abu ba mala da ita ki ma kal mai la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah zikri la to dina ke ma ma ke a fitila ti a le ke ko eje a na to o ne o ma ji da no ke ji ji ngani be ra ko nin nin o na ai ai no ko yo to ra to ra ko ta ba ne ta to su ku ji ga ni mo so ita ko ni ji la mo so ji ti le ko ko da da ne mo amma to la da ha to to ma da la ho ko ha da da sifa da yin ga wace ce on ko a ji ni awe mala da la ola mo da kiyo la haula la haula la ko ta amma ho da ti miliyon ni a ẹ̀ka ká lọ fún tíra tíra ọ̀la mílíọ̀nù ní wọ́n àjà wọ́n àjà òde tí a bá yà ká wà lọ́dún yà jọ òde náà mẹ́ta àwọn ẹtí ẹ̀ ń dóró ẹ̀sùn àbúrò suna kai ku soci daga namun wani ba tsaron da ya soci na ta kuwa kun kiyaye ta kun kun bima kotra bima zangoro allah ga gina wa malahu min waliyi kama ko di jindoro da ba fi ala na lushe ko da min ba di unga le so ko ba wa di pata na wa di ga gina na na gina ga gina kala duwa na ce ka so kwa gina na mo ma da wa ce ba ka ule so ko يكون شغل ده نو قاعد يعني ما فما لو من ولي من بعدي سمو كو دي جندوشي إذا ما هو جندوشي نا هو ده نبا وانا كو كورين لين سكو بود ده بونغا نو تو بابيا باي نو تو بابا eh yaji ila al-haq kana huba bije ko gaskiya na inda gwa ina ne wato Allah subhanahu wa ta'ala ba wannan yuzilillahu فما له من ولي من بعدي وترى الظالمين وعلى الظالمين كافري دونا لما رأوا العذاب كفنا ذا عذاب نرجع نملي نرجع لكل دوجي كذا كيجي كذا كيجي da kafin jijiya azaba ga azabuwa ta kiyama a cikin wani lewa na kiyama na gaba da duniya zuwa da ne gaba azaba ya so ci ya ji faruwa ya kuluna a ce ga ita na lemena hal ila maraddin min sabi ya ji kundura na ya ta ili jabi ta ije na ebe ne ile sayo wani kwada ni gilo suna ta wani kwasan a wani tafi ali ila maraddin imana yatlubuna rujuu ila dunya awara la kwa jabata yibe bi hawli ma yashhaduna min al'adab ebe na lenya azaba na gene kana kwa jeki bona na apata da yibe ni ake wule da waya ka da zamu ci jawa da na wani dabo biyu ni on ga zango da ke wule da waya kike wule da waya kure ne illa na zango ga la la gona kuna wukila ilai a ga wala da ya ke ne la gona ga rubi so shay'an làǹgó rẹ̀ làǹgó ní yóò náà wíìkì àìlè àgúnlẹ̀ náà tẹ̀sẹ̀ wùtì wọ́n àtẹ̀sẹ̀ tó kọ́lẹ̀ à. kala mo tẹ̀sẹ̀ kótó ti àyẹ̀ tó wú bàtà bá ti mú wàá yẹ̀ bàtà àmàdàlà ebi na wọlé kàmú dàgbà láàlẹ̀ látẹ̀lẹ̀ ká ẹ̀ẹ́dì òwe òkú. àwọn kálẹ̀ àná látẹ̀lẹ̀ ká ní ẹ̀dọ́rọ̀ àjọ̀gà ju yàtẹ̀bánì láàjọ̀ ń gbọ́wọ́ láyà àdéjọ kókó wa. Òtún òdìrí káfíìn gẹ́yẹ̀ mẹ́ta àná màdé àwọ́gá aláàjẹ́ bá dá ìṣe wáàzìr ya já túbọ̀ wáàzà ní sọ̀kọ́ yàgò wáàzìránci an ìlàmàrátì ní sàbí sọ̀kọ́ ẹ̀kọ́ àjẹ́bọ̀ ni àti ẹ̀jẹ̀bà dá zùn magana rabbi jiruni la'alli amadu sali'a fi ma tarabtu orin náà abẹ́gà bàbúrà ìdìbò àná wọn kàdíkà ìdìbò àná dààmú tóòrò tó gbéra àwọn yìí náà àti òkú kéè dá ìdìbò yà. Kẹ̀lẹ́dẹ́ kí àwọn àná láyé náà ń di ọ̀dọ̀ náà ìrògbò náà di sí ìkéde ọ̀gá àgẹ́dẹ́gbó náà. Òmù náà gẹ́dá sàwọ́ àbárná díẹ̀ ní wẹ̀rẹ̀ sọ̀bárná yà àkúrí jọ́ ìgbéra yà àgbà àwọn jẹ̀síìnà wọ́n yà ń làbọ̀là bẹ́ẹ̀ àjẹ́ àkúrí yẹ́ gánà wáyá ìyẹ̀lí tí òru ẹ̀ẹ́gbọ̀n wọ́pọ̀ ìwé ẹgbà ẹ̀mí gágádánà mala nami ma ile ndoro ai mala ndoro abo ikega ganga melulu na luwa ebona ya tu jimina lo amala ila gatana tanga ibe ali jenna bwani so ji ya ji ya kai da lawan ruwa aljanna shekara ta ci wulo amma da ga da da aljanna daga na shekara da ruwa na ya faye gijiban ta da ko na ila da madan na ki ka san mafa ka na ki gongo to musuku kan ga wato ya ya to abe tamari kiyama Allah shi ya yi kin da to da je ne ku ku bari ko a ko to mu ta wala ga ga zan go nafsi nafsi ọkọ̀ orí ẹ̀ta ajé ìdílé òní ìdílé òní ìdílé láti mú túbú ẹ á sí láàpọ̀jú wọn èké wà ní ìgbẹ̀tún ẹ̀dá ní ìgá àgbẹ̀fẹ́ àdìjẹ́ nọ̀dún ní ìgá ti wáṣẹ́ kángẹ́ àgbẹ̀ ìdílé ìṣọ́ làmì òtí ẹ̀gẹ́ bí ìta àwọn àdùn ọ̀dọ̀ owó ẹ̀kọ́ bà zane je ga adi sallah ibana wa azu ote zane je ne ga wawo wayo ita ku kuyo tara wawo wayo mai je jana wa azu ote ti soko ti jana zane je ne ga mai jo a di ken no rabba na di ken no rabba so kwana o se ne ga den do ba so kwana wa ga so wana wa azu ote ki ama ti soko ti jana so kuma ga na wo ye na ko ti la la wo ye na aga ji awo ye o ti malaika ye ya wa se ba ni ka ha wa ni ma zaraka kum fi safar قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع القوم jannatin yatasa'al egin ne ife alijanna àti ìbílò yìí gan ilé àlewá nìyà ilé wá alẹ́ ẹ̀mí láìjó ẹ̀mí náà lẹ́ iná èèkù ìjọpẹ́ ẹ̀mí làwọn kò sí lọ òkúta àjẹ́ àwá ẹ̀mí náà alẹ́ ẹ̀gí ní mutum a gaza lam da kudin da musulmi idan idan ya ce sallah ya yi sallah ya ce ku kukuri mai ja wuyan an da ya daga sista ya zama zuwa ya da tafi jama'a ya ga ajiya mun na ke birni ta sarje giza mun zo zuwa ba ta sarje giyo wannan na kudu وكنا نخوض مع الخائض إما تجا كتير وميجة تجيجة فما تبقى زيجة بعد كواجة تقوم تسيانا أمين العجيني دعيش روما أرجو كملا تدوكا سوكو كلي مكتو باينا أرسي كاكا ما يكي أرسي نكذب بيوم الدين إفو إكفانا جاء إلي العجيني وان جاء أتا أتا نريقين a naga a ke tun wani an da lokacin da tuyo za a wanci ina gida yoruba a yi tuwaye kafi a kwanar fiye nana daga har ila marabin nisbati ya da damar ya ke shi ba da yi bina sarani ya ta kini ga ta falla a gidima don wani ya fahimta tubo ne da na tubo ga fahimta tubo ma daga zama yin na bau mazini ne kin don na har mai ga fatuki yau da an o ta koya ni da muke da iya ni da lan hutawa amma ta koga ina al ila maradin min sabil ta koya da da mu ta koya da da mu a da mu so daga na dama yi da diwo to wa da dama ta koya wa ga don aje ba da kai ku ba ci ta kowa ji bolo bolo da uwe áàdì ìṣọ̀kọ́tẹ̀ tó ti tọ́yù áàdì èjì tọ́yù áàdì ẹgbọ́ tọ́yù áàdì ọbàjọ́ tọ́yù áàdì kámìlì tọ́yà áàdì èjì tọ́yù ẹwọ́n òdòwò ló dá àdábà sọ́kọ́ wa dákẹ̀wà bẹ̀rẹ̀ wa káìsà ìgbọ́lá káìsà ó sì mọ́ àjọ àdúgbò wa ọkọ̀ wọ́n tàrà wọn wàlẹ̀ káàkiri ní yíé ìwòròdú náà lẹ́yà àjẹ́kọ̀ọ́ àjẹ́kọ̀ọ́ àjẹ́kì náà خاشعين من الذل إذا ما بعرفك أخوافك من الدين بالتزيه أنا أصلي وتأتينا ينظرون من طرف الحقيقي àti èyí bà yìí sí ni ó fi ṣàkà lé ìdíjọ fún òṣìṣẹ́ òde fún òbẹ̀tọ́ àdíjì náà àti èyí ò ìṣòro ń gbé ìṣòro lórí àbọ̀nà wọn gúúsì nígbàtà sí à àtìlẹ́ ìdíjì nínú yìí sáré kùnà lọ́dọ̀ àti èyí bà yìí sí ni káńfán ebada suna da gani a zaba na leya ni emu shiga mai yawon ga mai dagwai ba a lura yanzuru na mai tarfi hafi wa kwanar lazina amanu zaɓe eh, ji imani da su kwanar iga da wana kwai yaci eh a ce zan aka ti ne ba عجل إن القاتلين الذين خسروا أنفسهم وآلهم يوم القيامة لأن إذا أصدر أن يزيع قوته يزيع سيطنا إجوا سيطنا إجوا أرسيا إذي مويجا إذي مفايجا إذي كذيجا إذي كذيجا أجل إجوا أرسيا إجوا أصدر أينيا سيطنا أصدر ونغاني ذيكا أصدر يوم القيامة wata inda na fasiri na nazina kansu an fusa sani ita kare sun gaskiyo gobe sun gaskiyo tabbata wana a rayin zai ji kafiru an fusa wa abin aji asara wa adi ina yi da yaji aji asara akpa yi sai kwaye su kuba a malayi ne da da ya fi kuke ya ka maka da sai da ya ebe na mu da shi na ga mun mun ga ya ke ja ba kuma ba ba afka su ko da ko da shi ga ya wa ya mu an ya ga no zane tafiya da sifa da mushi ba ta na a twaso ko ba da ikwafi kunno na sai gyara da ta ta ko da ke wuce ko musulunta na ta ga jasara

malami ya ne auliya ta makwajici yau tsoro nau ne ya cawu min dunilla labaru masu kona ta makwajici don ba a tsaya a zalami ne ya cawu a gan daga azabayin su kona kyan da ya tattauna da yi ya magada da yi wani wani ga yi zama da azabar shi na kuma ya kaza ya kaza ga yi sake da azabayin soci ka kuka a yau ciya ومن يدلل الله zamboro aláwọ̀ gáà jìnnà sọ kókè lè sọ zamboro gáà jìnnà káì sọkó lè la jìnnà mọ ọmọ aláwọ̀ mi sẹ̀lẹ̀ ẹ̀kọ́ dẹ́gbọ́n náà dàbí làwọn tí wọ́n ayọ̀ kó gbòòrò lè àdàjọ kókó bẹ́ẹ̀ wọ́n ti yìí ká sọkọ́ lọ lẹ́yìn zamboro gáà jìnnà ọmọ aláwọ̀ mi sẹ̀lẹ̀ yìí ẹ̀kọ́ dẹ́gbọ́n làwọn tí wọ́n àdà wọ́n sọ kúrò àlìkí daba sulegan ومن يدبر الله فما له من ولي من بعده بابا ومن يدبر الله فما له من سبيل wale aya ku baba na igalu ti ba dodo ji ngo yi sawa ni ko sanu fu ko da ji na wa kwa ke kwa ye ye

bandoro na da wa tani bandoro no ke kowa ka bai so koyo ngala da wa ji to ku da ju abba wi annabi muhammadu da abba wu amma ya ju abba ti ba huwa so kuma ya ya pata yi da gibiji yo ila man adai in sai so kwa pa ta da yo sai so kwa na ni wa na wa ke kwa ebe ẹwọ́ bàwú bèbí sọ pé ẹwọ́ ẹ̀kọ́jẹ bèbí sọ pé ẹgbẹ́wọ́ bèbí àdínkù ní àwọn ẹgbà sọ̀kọ́ yìí wà sọ̀kọ́ yìí wà ayé pàdé ẹgbẹ́ ká ń gbọ́ ẹ̀gá sálà dìrì bàbá wọlé sọ̀kọ́ ìdínà sọ̀rọ̀ àtà ìwọ sọ̀kọ́ ọdẹ wí ìbàdà ẹ̀kọ́ lọ fún ìgbòòrò ìgbàgbà ẹ̀kọ́ ń sọ àdìdẹ́lẹ̀ àlàtìtò tọ̀dọ̀ rèé báwọn dábò lórí ìdọ̀dọ̀ yìí báwọn náà wọlé sọ̀kọ́ náà yewoe olóòkè kọwa káì tọ ilé ìmìnì olóòdé náà olóòkè kọwa àdàdà àgbẹ̀bẹ̀ tó ti ṣì wọ́n ìmìnì ànáyà tako olóòkè kọwa tàná mọ̀mìnì mọ́ ìmìnì olóòkè kọwa àdàdà àgbẹ̀bẹ̀ tàná mọ́ tàná já ìdìrí wọn àti èkó àyà múlìkì yẹn kó jẹ́ ẹrù ní ìwà àlọ́ àbúgì gbọdọ̀ lẹ́nu tó kó ti bẹ̀rẹ̀ àlẹ́bí mọ́mọ́dé bẹ̀rẹ̀ ìnáta látàdí man àbábdà wọ́n láti mai sha wa annabi muhammadu ganzo da na ba ga wa lake ko ma ji ta inda ko ke waya ko ke bona wanda mulki ga wuta nan da ji wannan jara da ni to ba ba wa ji ko ne da buna ya ji mai sha da ba su kuma wannan ko an to sila ji da ko ji ba wo Allah bin ya duwana ne gani bana alama dini wa sadidi اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أمير سقوم ويوري كنت سقوم ويوري zakiki tó ju yore zagunle tó ju yore àmọ́ ọ̀tọ̀ ìtọ́ tó ń kú kí àbòbí àjọ ẹ̀ bà wíyà ṣe ìtòmùsùnkú wòye ìdájí tó ń tẹ́sí padà lójó báwo báwo báwo ṣòkòtò òwúbà wà lé ìdè wọn mọ́ ọmọ àdé ìgbésọ̀bàrẹ́ ọmọ àdé rògbòrò wọ́n yìí dà ìgbésọ̀ àmọ́ kẹ́kọ̀ọ́ wọ́n wọ́n bá ọba jù aláìṣeré bàfi kọ́gbà ní màá ké ìlú ìdílé kìí àwọn ọba jù lòkó òkú sí máa lè eji sallah ebe ya ebe tazu ebe jahaji ebe makaranta ebe ga eji boji wanyi eji alu wanyi ga gaji yi ihe na igbe no isa ji ibu lura tuku zanto ni yo yo ale soko ina ene soko wa duwe wo jina kechi isa ji ibu lura tuku zanto ni uji ene soko ujina min kobli kafi ayé àti àwọn mújúlá rẹ̀ ní gbòǹdò yóò mọ́ epo ní títò láwọn mọ̀rọ̀ dàlẹ̀ wo nínú ńlá dànà àdógbò àdánwò àbíánà ó dògbò àrùn láì fọ́ àlèkì yọ. làǹdóró àkàtọ̀ kó bèbí tí yóò fọ́ àlèkì yọ sọ́kọ́ kú sọ́wọ́ à sàálà sáà ìlú bí àdáàbí wáfẹ̀ nìkan fìrínà lẹ́yìn sàlẹ̀ òkúta. ina àdàbí bí àlèkì yọ mọ̀ أزفة الآزفة ليس لها من دون الله كاشفة قيام وشي وعصباني أنا علمتي أبنى وعشي على تقوم بدرة إبعاد لندن دوية سقوم kàfẹ́ fojú bí àyẹ̀ràn tó ń lọ́yìn lámàrá dàlàwú na wá àdé kábọ̀ zàndóró dàbọ̀ àdé kábọ̀ àtàrẹ́kọ̀ọ́ ti gbáyà ń ká tẹ́nà kàfẹ́ fẹ́ kìí àwọn ọgbẹ́ ńlá tó ń lòún sọ̀kọ́ dandoro di iman de sokwe dandoro ya sokwe dandoro ji na sokwa na dandoro la wusu ibada yana na ga gango imani daga da ya tungurin ga gango da su ya mai daga ya sokwe da imani daga ya sokwe da bauta na wajiyu duk da ya zai ciye zane ko babu ke ciye da wajen adini ko wano wa ga su ga su ya ji amfani da yare eh idan waje waje suna da na wata wuwo waje kusa kwanawa waje kusa kwanawa ga duniyani wa ake da sakuna hukumanci da na waje kiwuye gina sakwaga waje na waje tana idan waje waje suna wa ga da hutiyani sokoma ajoge eno

guba mini guta ne la aje ba e ga da kabaro da daya inni wa ga da kabaro da baya bano yebo yebo la ka tudana wani bara ja da na saba mboto we ce siyo we la mutun da bana lu asokuna ira ka daga ji zo a ga da ku du tikmamu kasa ẹjọ́ ní ẹjọ́ bàbá ẹgbà ẹgbà bẹ́ẹ̀ ní ìdáwẹ́gì ẹgbẹ́ tó ti bá mú ní ẹ̀bìnrin á ń gbọ́

a tsaye kabari ba a ta hasa da Allah ya kuma kabari wato a wurin dandoro za su yi rezo dandoro zai ji mamaki ya soci babu wani kaza da waje ya gido babu ya ba wajen wato da koyi ba na ya kuda kasu da ga ya tabi da shiya yanzu ga ya yi ba na wato gula mutu kabarin wa ne ga ara ana lafa da ta fusi ya hannun shi wato ya ba da lamu da a cikin a cikin kowa a

kí àkàjọ bá jẹ́ àjẹ́ lọ́la aláfìdára jí aláfìdára jẹ́ àjíyá gúrú ní ní ya àjẹ́ ní nga ọ̀pẹ̀ gúbà nga àjífìdáwíá gúbà wọ́n zo wọ́n zo ìdáwọn ọmọ ẹ̀dìdá na àǹfàní lọ́dọ́gbọ́ tó yí kọwọ̀ yí na àǹfàní wọn mọ́ ìdìbò lànà yá na àmàrò rẹ̀ ìsòkòtò fi ṣìgá di ìdáwà láti tàbí ní ọ̀dọ́ ìka àjọ ti dáwò yìí mọ́. ẹ̀sà ìdẹ́gbò dáàmù ní ànẹ́bí muhammadu ajé àjèjì àmọ́ láti tún sọ̀kọ́ à. ànẹ́bí muhammadu mọ̀ sọ̀kọ́ àgùn gbàgbọ́ tàwáwọ́ àlẹ́yìn àǹfẹ̀fẹ́ta lẹ́wùn àmúlẹ́fẹ́fẹ́ fún lẹ́wùn lẹ́yìn ẹ̀gbẹ̀fẹ́ aláwọ̀ lẹ́wùn ìdìnnà láàláyà àdìrẹ́kọ́ mọ̀lẹ́fà. débi wo o gbàgbọ́ bá padà yà o gbàgbọ́ bá padà yà ẹ̀mí náà lóyún àlọ́. nígbà ń gbọ́ kaga ya mayan makare madina da misirela ga ba duwa yi enaga wa lolo enaga wa lolo ene ya fani ona ima na oto jide tuwo na oro shiro etu o ebe de etu ebe de la wangiya etu ebe de la wangiya sala na wetin na kebe o eka bayi wa wa shida jide oyi wa da de don hada ni alijanna etu de na mo na ke ebe de oya ìtọ́nà ọdún mẹ́ta lè náà jẹ́bì wọn yà wọ́n àti kọ́bàrí obìnrin tí ènìyàn yóò dà tí ènìyàn ṣẹ̀dá tí ń sọ́wà ní kó àmá kí ènìyàn ti kẹ́ wọn àlàmìlà tó hàn dàmúṣà àlábẹ́yìn náà ìwọ àṣọ tàǹdọ́dù yẹ sọ̀kọ́ dáàkà àti kì àwọn ojú òṣìṣẹ́ ròyìn àti ìrájú náà wọ̀ máa lakọ̀ ní màlìjẹ́ bando suna a biki da ba an mono da azaba ya so tuwa yau ma izi ya fiye kiyama wuce na kunawa ban kuma da gaba a biki da bana a so gana wa malakun min nakiri ai wa laisa lakum mufkirun yunkir ma yanzu bikin al'azab zama suna annabu da azaba ne fiye a idana a ke abu na su ko wuce wani ba nawa bi bana kuma da yin dora ke ta wa za ba na yawo eh ma na ko in karu in go a daba iya yi tuna biye luna ma na ko millaki in go a daba ya yi tuna biye luna e ba tuna ba ta duka to ina ka kira ga wa gomi so ko ayi da ma gomi so ko da ga ma wata ga na ga danan mi beri ike ne wani wasiyar jina malaika ne kuma dana yare kira na da kuma wa ga wuce da da yi yayin malaika ne ya ko ko ko da ne ko da wa kira na doro ne kwa to lugwa ne to lugwa ngai zanda jina ne don ne ne jina sai yare kin goma lugwa ne to yare ko a ci gaba gaba da ka fato wa ko da ranci ìgbàdí tó ti kó bọ́bí ìgbà àkàrẹ̀ yìí gan bìtì fọ fáyẹ́sà ìgbà àkàrẹ̀ ẹ̀ tí mo fọ́tì àmọ́ gan ní kẹfẹ́ jọ wọ́n kẹfẹ́ ó dà tí a bá yí kẹfẹ́ bẹ̀rẹ̀ kẹfẹ́. sọ̀kún ní kí o sọ̀kún máa fẹ̀yìn àhàrà jù. kawo ya Allah wa nawo ya gada suna kuma arsalna ka alaihi yi tokuta a fizan golo da soja ko police na te pa te pa dana ga gaga na laji na rawa da jiwa lalla su da hanji ga yana rubuta waya waya waya waya a wada ga yani wa man sha falyumin wa man sha falyakfur inna a'tadna lil kafirina azaba kiyo istigo

iza an yi ɗaya lokula ne tsa ɗaya ya gada su ne ga waya waya waya waya ina laika ina zai yi kawai ina illa fala ku zai wuya ya wajen ta ga an ga sokowa da yi sokowa kaza an ga sokowa ina laika illa fala wa inna gumana Allah yeye ni tabia za wangi na za wangi manao sisokuwe nile na ke za wangi ebe na za wangi manao sisoku abdi na wangi jombe kita tuina nyendo ka za wangi da wa mu da ina da ka so ko boyo amma bi ko min ne za wangi ga mun da ya ji na to ya mun da ya ji ba mun ga le na ba manao da tọ̀pọ̀ ìtàkùn bí ẹ̀yìn ìyàní epo ìgbàjú kó ti wíṣì mọ́ ń jà. ṣùgbọ́n wà ìnà ìdá àrùsákùnà ìsà ìjálá àdàwáńgì lóní ìgájì ẹ̀mọ́ àdàwáńgì tó jáde nílẹ̀ mọ́lẹ̀ ìjẹ́ tókùnà ìdíláyìn lóní. pé ìlànà àmà alẹ́ ìsà وإنا إذا أصبنا الإنسان منا رحمة adadin gala imma ta da an yi zomina rama rama ni mai sako fari hajiya kwale da wani gada fari ma kwallo ne sako jiya mine ya kwallo sako jiya mine ya kwallo sako jiya mine ya sai ta ji ga awo ma an fayin ba kwaya wani ajiya wa fayin ba kwaya wuri wa fayin ba kwaya wani timanci wa fayin ba kwaya wani ba wa fayin ba wa ce ta fadar ni bobo wa fayin ba wádìíra wà náà afẹ́ ẹgbà tó mọ̀ ní àti àmì tí wà fẹ́ ẹgbà àmá wọ̀ ní tùsíbùrù sẹ̀yí àtàn abẹ̀jẹ́ ẹ́ẹ̀dẹ̀dẹ̀ tó ń gádá tó nà wáyé gina ìmá fádà má àìdí ìlú bẹ́ẹ̀ ní wáwọ̀ tó ti bẹ́ ìlú wọn sí ìgbà kà tó náà fa ilẹ̀ yìí sáànà kọ̀fọ̀ wà nígbà wọn gáyà ẹ̀ká fún ìlú yìí mo ṣe fún ọ̀nà kó sọ pé àwọn na jaye da da lafiya so so koya wa amma da kuma kun wanda ya shi lafiya da ba to yin suku wali ka daga na ba to kun kan bi ke jira da wa amma yo so ko ya ji e ji ba ke daga wuri da ko daga jinin nakka da jin bari ka abu na je juye ga wani yo inna al-insana kafur kan ga ya kafir bi da so ko so ko so wọ́n jẹ́ ìdókòwò ní í máa wọ́n á jẹ káàkiri wọ́n tún lọ sọ̀kó tẹ̀sí yẹn yẹ ti dáa ní sọ̀kó kù jìyà nǹkan mọ̀tò wọ́n á ní tòye kéde ti àwọn wọ́n là dọ́gba fiọ́n wọ́n bàlá ìtúyù wọ́n wà á lánàá òsì láti pú egbó ni yé ìpìlẹ̀ jù tó ti yan ọ̀rọ̀ wọ́n à kàn yìí bẹ́ẹ̀ sọ̀kó nínú kùnà lásọ̀kó yẹn mọ̀mí ti yáníká lúgbà mi tó sọ̀kó wa lúgbà mi ti túbà àdàlálà mọ̀ yẹn lò tiẹ̀ sọ̀kó yẹn mi sọ̀kó sálẹ̀ ẹ̀ nà gbogbo lọ́wọ́ lè ka tó náà mo fẹ́ yóò yọ ewu àwọn yà á jì mo yóò yẹ bíà. tí wọ́n ti ọ̀sán náà sọ́wọ́ lè ka tó owó mi ní omi tí ní ẹ̀dùn àná ń gbọ́ yóò ti tìlá lóbi kí ni sílẹ̀ ti sọ̀kọ́. ebe na oge ti sọ̀kọ́ ya sọ̀kọ́ pàǹdì ní ìfi òru oge làwọn lè ka tó àti àdáwù. wannan zaune wani da wasu na gina kaga gibe na wunde waya umar leleya wanda da wani shi ki wa ji sako kaku ne wannan da kowa wace ce na wace ke tuwa wace ba ta zanga fi zafe waya wace fi bi na kwa an ah, kpaye da wuce da hanji sau da hanji sau a zaɓi nan wawuwa ba da tunanin wannan ranar ɗaya wasu mai ji da wace da wace ya ẹni wọ́n ti sọ̀kọ́ ti mọ̀ ọ́ ti yá. mùsíbà ń gbọ́rọ̀ ní èsì ọ̀nà ògbè náà pàmílì ọ̀yẹ̀ ẹgbẹ́ òdòdó ti káyí òtítọ́sọ̀kọ́ wa òtẹ́bọ̀ ti dẹ̀jú ọ̀lẹ́ àwọn káàdì káyá sí òtítọ́sọ̀kọ́ wa ọjà túbà di yẹ̀kùsọ̀kọ́ àti àwọn ọ̀gá ìdílé. bẹ́ẹ̀ lọ́dọ̀ òjò ọ̀ lórí àdáná wùdí àmọ́ ó kẹ́ òsì àwọn ìtàlẹ́ kẹ́ òsì tààtì àrẹ́gẹ́ wàá ìbùdó ń lọ ti lọ aibu na da da wani wacce ya an gama na wace wa aibu zan da fita da zan da fita ya tsaye da wani zan da fita jin na gaga ya mai ko wato fita ya wana na ma na wato ya da na kila wato ya na wato ya na na kada wani mashi na kila wato na kada na wato nan ma na kada ya wajen ya gaci amma kika imani ko ti ci nana fa inna al-insana kafu da wangi no le da no so ko mo ki wa da ji kafu an tulo so ko aje mana o ce so so wa bo ti ti pa de guntu ne ji ti lo tuna eh eh lillahi mulku as kọ́ni ó di bàbá mọ̀dé na káyà nẹ́bi ádámù gama ya yi sai mafarisa ki banu ádámù ya cikin mu an tura a ba ku an ma a gani mun zana so ya yi kana dan ku ma ya nẹ́bi ba wọn àní ìtají báàbù yẹn bàbá adá jí ní ẹ̀kọ́ káyà nẹ́bi ìsọ òtítẹ́ ìjà àyíká gbẹ́ǹtì dàgbàtà ẹ̀ bàbá bèèrè ìtọ́ ìyẹn apá akáyọ̀tì àgbọ̀rẹ̀ ẹ̀fẹ́ yìí àgbọ̀bà àbújá náà àgbẹ̀rẹ̀ náà dáná alẹ́ka wọn yóò dàgbẹ̀ wọ́n bá sọ ìwọ́n láti áyà ya, tó yẹ ẹ̀dọ́ bá nàmá àdé bàbá àdé àti àdé wọn àdé yà bàbá kọ́ wọn àdé yà

adab adi da hun ke ba ba hun ke na so ko ti yo pa ko ma ayo so ito na adi adi ta yi ke ba ba ye ma je na na ye ba ga su di ke ba ba i di je na fa fa na do ga do na amma subhanahu wa ta'ala do ko ya i do wa do an di pa ko ko e ko na ma ga pa ta ju ko na ye na wa ye na do sai iman sai iman sai tilli àtẹ́kálà kàdà á ní àpòyì kága lè fi ṣíjọ́ àjẹ́ sọ̀kọ́ ìpa epo epo etí ti nà epo ní sọ̀kọ́ alága ń gbóòrò sáná sọ̀kọ́ tiẹ̀ náà tó lọ́ọ̀fẹ́ epo ń tiọ́ dáhìn bọ̀wọ́ àlàfẹ́ yìí náà sọ títí àwọ̀ kò tó kò ká táyì náà ṣùgbọ́n àwọn wọ́tà wọ́n ń yìí náà ọ̀gá sọ̀kọ́ yà ló ń gbọ́dọ̀ yà yìí mulku samawati wal ard agalaji agalaluwa ebi kpakọ sama ọtọkin wo mulku nsọkọ yẹ ngbe ewu pie nba ewusi nbadaji ewusi gaa pepe gaa mulku nsọkọ yẹ ngbe yẹn ati a bari la anyi gbaa ta ti dodo yi gawo lu tẹ ọmọ wọn ati a na wọn ati pepe gaa mulku nsọkọ yẹ nínú ọgá àpapípé náà lòun ti dá àti ó nínú ọpapípé wa náà tó mọ̀ bẹ̀kì aláfíà ọgbùnmẹ̀rọ ìyàwó pípé ẹ̀hún sí wọn àti à pípé yẹn tó ń lò múlí tó sọ̀kọ́ gbọdọ̀ múlí kò sọ̀mà wá tó rà á lè là. jíjẹ́ ẹnà àti sọ́mọ̀ ọ̀sẹ̀kì pátá náà ẹnà àti sọ́mọ̀ ọ̀sẹ̀kì pátá náà yẹ wò sọ̀kọ́ yẹ ẹnà ń papípé wa náà kò fi wa ẹnà ọgá àpapípé náà wà ń bọ́ ya halufu ma ya sha wai ji halitta yana ba wa ne na ba wa cin ya hamuli mai ya da ta zai gaba wani yi egi ma egi ne wani wajen wani ina sa in zaki in zaki amma ji

àdá àgbẹ̀jẹ̀ lọ́sọ̀ pé wà lórí kíkọ pé àwọn ẹ̀ǹdà ìdí lọ́pọ̀ fún wáì wáì wáì wáì wáì wáì wáì wáì wáì no no wáì kọ́lá ń gbé àwọn ọ̀dàjọ́ ìwé ma gbọ́n gbèsè ìjà ìwà ní sọ̀kọ́ ẹ̀dọ̀ tó wá tó nàìjí tí ó náà ń dàjí báyìí ní tó mọ̀ ẹlẹ́mẹ̀ẹ́jọ́ ọ̀yá láti dàbí ń darí bàjíjí wọ́n yẹ́ bàtí jí ń gbàjẹ́ tó àti ẹ̀jẹ́ ìmọ̀lẹ́ kí ọ ẹgbà yìí kó yà á wùlì mọ́ yẹ̀ jáwé iná àbá láàbà ń sọ̀kọ́ nù mú di ẹ̀dá tó yẹ́ ìgbì ìlú ń gàjí ń gàjí ń gàjí yìí sọ̀kọ́ tẹ̀ láwọn sí ọ̀rọ̀ ń gàjí yìí ọmọdé tó ìwé ti ká ìta anẹ́bí lóòtù ń gàjí ṣùgáyọ̀ anẹ́bí ṣùáìbò ń gàjí ṣùgáyọ̀ yẹtọọbù láìjà kí ẹ sọsọ pé yọ wọn ti wúlò sọ ọgbọn àláyọ egbò ẹ máa bá a wọn náà ẹ máa egbò ń yìí rẹ. wọ́n yà á yẹ sáà wù fòkòrò lànà máa jẹ́ ìbáwọn tí ó ti rán sí ẹ̀ tí ẹ rà bẹ́ẹ̀ kí bá a di ìlú.

ne su kwaga da bago da kuke lau shi kan da bago kuma da ya ciwo buke kanta annabi yakubu annabi ibrahim ga an da kudi laifi ila kan su kuri to ga ya kullum buwa ya ga don e kwaje ba kuna annabi su kwa yona na dole ga gida kin mana adda mulki da wuce أو إذا وجدوا ذكرانا وإناثا wọ́n mú kí èdè ẹ̀dọ́tọ̀ èdè ẹ̀dà yìí wọ́n fàwọn ìwọ̀n gòkè báyìí wọ́n ti gẹ́ báyìí wọ́n kò bọ́ yìí o wọ́n mẹ́jọ bá kí yìí náà kò kí èmọ́ ìlàjì náà. ọmọ ti bàjẹ́ ọmọ ti ìlàjì ọmọ ti ìlàjì ọmọ ti bàjẹ́ ojú àti ẹ̀mọ́ ìwòrò yìí. lànà wọn mọ sànàgé amma da nuna ma amwalu wa wala zuku bi amma da bai bai don to ku ji ran do da barka shi annabi muhammad sallallahu alaihi wasallam ba do dana kuji ba da kuji ne da yo eji ba don ga annabi do gusta bun ne kana ti ne da shi awin da wujuhum da qur'anan wa inasa ko ẹ̀dà tẹ́ bá gíjì má ẹ̀dà tẹ́ ń dàgí má kéńdà lẹ́bù mọ́mọ́dún gbé ń dà án kéńdà ìtọ́jú ní ìtọ́jú ìjẹ̀ wọ́n sọ̀kọ́ náà. ǹda ìpínlẹ̀ ìtàkì fọ́ ìpínlẹ̀ ní ti gáǹtì ǹda ìpínlẹ̀ sọ̀fẹ̀ yó sọ̀kọ́ mọ́ pé náà ti jẹ́ àdìpọ̀ sọ́nà. ǹda ìdí ọ wẹ̀ẹ́dà alùmọ̀yẹ̀ṣáwó àfihàn zana bato kono wula pe zana yi zana di mana akiman fala yi wula wula wu ko a te di ma wula tora ma an bolo da babo da la ala ki yi di ayi kawai wọn a yi a yi ebe na ati da soko juwe soko juwe kono wa de da nuna ale a mọ ko a wa de da Allahu akbar amma nílò àwọn ẹdẹ aṣí nílò àwọn ẹdẹ fọdẹ agbóyè ndé abútún nímọ̀jà àlọ́ mọ̀jà àmọ́ fìmọ̀lá àmọ̀jà. nígbà àbátú òṣìṣẹ́ náà alágídé àwọn ọlọ́pàá tó ń pa ìjọ àwọn ọ̀sọ̀kọ́ ló dá àwọn òkò sùn. sọ́nà náà mọ̀jà ó sì ní mọ̀jà yá àmọ́ ẹ̀dà ìpè tí ó rẹ̀ rẹ̀ ti wá àmọ́ máa. a sì dá sọ̀kọ́ pàpẹ́ ẹgbẹ́ àwọn múlíkì sọ̀kọ́ ní ti ẹgbẹ́ àwọn ẹgbẹ́ gbẹ̀rẹ̀ àwọn jíjá ṣì sọ̀kọ́ mọ́ náà nà yẹ bó yà rẹ̀ ó ti àlámọ́ pẹ̀lẹ́ sọ̀kú ẹ̀rọ bẹ́ẹ̀ lọ́ọ́ gbẹ̀gì àti àwọn àlámọ́ nà bọ́ sọ̀kọ́ ẹgbẹ́ wà ní kàfẹ́ jẹ́ ìyá náà sanda kilo lege ya zobi fargaba dama wata kira wani ya gidiyo to musiba yi yawa lero azaba kira wa ke lero so ko tufu na jobi an kan su yi ba kiyawo ma kan bai maya kiri ọlá di ọta àti tábàkù yóò jẹ kọjá dóòzù ẹ̀dá fúnbà àjáde náà rẹ̀ yíwú jù ìdàgbé jí ogún ni kì á mọ ẹgbẹ̀rẹ̀ ìsáàtọ̀ máa bí àǹfààní àwọn ìjọ àmá kì á mọ sọ̀kọ́kọ́ ọdún ọ̀dà ẹ̀ náà nga ga garo tun na garo na na de yo na garo be dali janna e ko na de ye ba ro ga ga dali janna e ji wa ji fi bo ya tu ba alayhi wildan mukhalladun bi aqwabi wa barib wa kafsin min ma'in ko de ba kan tin ne tawe kama kpadara ala ga eji ihe laya na ala ya amfani ajiri aya ni a dede na eji gosi ya ina ko kwa nga ji aje kwa bu amfani na ji wuri amma nan da ke je je je ji amfani wa ga otu tu ga je ma Na ki ba ki gara ga je mu ko yi da lu mai shawa kima da ba so ko wala fa da ma wa de ki ma e ko wuni ci ga da so ko ya ba wo dan hanji daga laji a mai tilali ita ga don wani ko da laji a kita shi gono su kuya to ti ya yi albarka ne to ti to ti ya ka kai ti da nan ya gir ya karu ba da kiyo ma no to kai ka ga kaga kuna wa ya no ga ya ibn annabi ibrahim to lokada yi jula ja mauda de annabi zakariya no ko da yahuda da yahuda je so ko ba la mega ji haran da yahuda ba tuti lo ba da tuno so ko ba do be ki te gele ya karu wali ki no manu egele ga ga le ya ga ji hankali ta tilan don na ga ga wa adena wangi kaka ne ba ji proto amma ta ce zaji amma ta ce baji amma ta ce baji zaji amma ya jadi kango ada babu je badera yi ya ku e badera ye jinda jiwa ada na ma jinda ji akbabu tuchu kala patu tuchu haro wala jinda ya fa idha bushira ahadu bil unsa dhalla wajhuhu muswaddan wa huwa kadhib yatawara min al qawmi ayadusu fi saradi kama ma yakum atigare je sokobu ya táàbẹ̀ ẹ̀dà tó ńgá lẹ́ẹ̀dà tó lẹ́yà òkú ní ìtọ̀wọ́ pẹ̀lú ọ̀pá mi tí lálẹ́ àkọ́kọ́ èyí ìdàjí mẹ́fi jọba jí kánà ọmọ mariam náà àmẹ́tẹ̀ títí fàákùnù kí ìmọ̀nù fáwọn èyí bá jí ẹ̀wọ́ àmọ́ èyí ìdàjí sọ̀kọ́ bẹ́lá àwọn mariam mariam máa jọba jí ìjìnlẹ̀ na wúti èyí ìdàjí à ó lè jí bá jí nù annabi ibrahim na iga wujejin zagyano ismail isaka gumo bagi bagi ono amma zuriya ismail da isaka kan shi ita shi na saba kan shi na sara yi zuriya annabi isaka bala annabi zuriya annabi ismail daga na ta kuma gubi ne so di faro re ti o ka kuma ya ti jibulu nípàrọ̀ ẹgbìdà tó kún yẹ́gbìdà ga tó kún mọ́ nípàrọ̀ ẹgbìdà ìbájí yẹ́gbìdà dá ìzàjí nípàrọ̀ ẹgbìdà ìbájí ìzàjí yẹ́gbìdà dá ìzàjí tó wọ̀nyí nípàrọ̀ ẹgbìdì ó dí à ó dí à ó dí à àmàrà aláàtàdà àbọ̀ọ̀ta yàtọ̀jẹ̀ni kẹ́ńdà àbọ̀ọ̀ta ló kò tó àbọ̀ọ̀ta ebe tí ìbò ebe tí ìdìbò òwò ebe tí ìdìbò òwò tó ń jẹ ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ tó tó ìtọ̀ yìí na àlùmáàlù والبنون زينة الحياة الدنيا دي فايدة سورة تقول جوابان دا جام تقول مجبوه غربان وما إذا جنوية أتجا كدوا جو أتيا إنه إيه الله نجانا قد أنك دانا يويو عليمون da da jayi ni sare ni wo yo da gamna ga wo yo ga su buci a wo yo

ọdún àná àìṣẹ́ ìjọ ẹ̀ẹ́n àná àìṣẹ́ ẹ̀yọ́kú jẹ́ yọ nígbà ìdíkú jẹ́ àná àìṣẹ́ dídá lẹ́bí mọ́mọ́dù yọ káwọn ẹgbẹ́ lámdọ́tí lámdọ́tí àwọn òṣìṣẹ́ àlẹ́bí mọ́mọ́dù à zùmọ́ àti ẹ̀yà àlẹ́bí mọ́mọ́dù àmì tòmọ́tì ẹ̀kú yà wá bẹ̀rẹ̀ ẹ̀yà àlẹ́bí mọ́ ọmọdé kìndó ìyà àlẹ́bí mọ́mọ́dù yọ tó ń jẹ́ bẹ́ẹ̀ wá ọmọdé tó gbọ̀n tó bú mi gáyọ̀ àmọ́ àgbẹ̀ yìí nana bú ta àbọ̀ta kìrìkì bó wà lọ́wọ́ àbọ̀ta ìdìbò yẹn fún àríwá fọ́ọ̀tà ìnáwó ẹlẹ́gbẹ́ ìdààmú pátá ní wọ̀rọ̀ tó níjẹjà níjẹjà náà àìjì éjì ò láṣẹ ti àmínúwe àìjì éjì ò láṣẹ ti àmínúwe tí èjì ìta jẹ ẹjì wọn mọ ìpàkú òfin náà wọn àjọ àmàna káwọn máa bá àjọ àmàna náà tòkó ìdẹjẹ nù àjẹ àdí àjẹ àwẹ àǹfààní Get the hold on. láàrin wọn kuka jiwana dai sai ya yi gora zuriya da gobe a ba sana a ce zuriya da barka yi so shi ga jiwana ti bu abu mo kuma ruwa an bai yi mo so shi ga ruwa an bai yi mo kuma don ya yi kunyo ko a sai da ya wo mai yi ta yi kilo mo ne ko mo ja da barka ale wala ta na su ku do kwa kuma ga ya wo ya ji ba ji ba ji wọn mọ di àgọ́ wọn ni bẹ̀rẹ̀ àwọn ìṣú mi tọ́kọ́ àwọn àbẹ̀ ìṣàkúta báyìí báyìí báyìí. wọ́n ti ẹ̀ láyà ní ẹni kọ́ ẹ̀rọ àlọ́ àti ẹ̀rọ ọmọ yìí dé kí tọ́kọ́ àwọn àbẹ̀ ìṣàkúta báyìí báyìí báyìí. láti ẹ̀rẹ́ wọn dẹ ẹ̀rọ lẹ́jẹ̀ láyà níbi ìṣẹ́jẹ̀ ìṣe bàbá òru mọ́ọ́rọ́ láti ẹ̀rọ kí tọ́kọ́ àwọn báyìí báyìí báyìí. láti ẹ̀rẹ́

annabi malami a wani da kuma ban wani wani ya ta ji bayan ta fasu na ya annabi sallallahu alaihi wasallam a kuma a gaji an yaji a gana amma dai zuriya wangi amma dai an kare ta ce da shi nan annabi wannan nan wanda ke da tsakani mai doji ma an kare ta ci e fafa gugu e mawo wai da ci ji ta kuka nan da ya koyi kaga ta san ya zama sanai mazai ne ko bana ko ba jajiri ko kuma a ga da bayana su kuya da baki na ja fare ya zuwa da kiyoma a ta kare ta ci a ce mawo doji a doshi su yi da doji na wa qulu qawli hadha wa asra kullu li wa lakum walhamdulillahi rabbil